أن هذا الدين كما هو دين العقيدة والعبادة كذلك هو دين الأخلاق والشيم رغب في أخلاق بها صلاح المجتمع كالصدق والأمانة والتواضع والكرم والتواضع والكرم ونحوها وحذر من أخلاق بها دمار المجتمع وفساد الأحوال ألا وإن من الأخلاق التي يفسد بها المجتمع وينتشر بها التقاطع والتدابر خلق النميمة وما أدراك ما النميمة فالنميمة يا عباد الله هي نقل الكلام بين الناس من أجل الإفساد بينهم واعلموا أن الإسلام قد حرمها وعدها من كبائر الذنوب والنميمة يا عبد الله والنميمة من السحر وربما من أشده لأنها تفسد في الساعة ما لا يفسده السحر في السنة والعياذ بالله وقال النبي عليه الصلاة والسلام ألا أنبئكم العظم هي النميمة القالة بين الناس رواه مسلم النمام يا عباد الله لا يدخل الجنة كما قال عليه الصلاة والسلام قال كما في صحيح الإمام مسلم لا يدخل الجنة النمام النمام يتركه الناس ويهجره الفضلاء وصدق نبي الله عليه الصلاة والسلام قال يا عائشة إن من شر الناس من تركه الناس أو ودعه الناس اتقاء فحشه أو اتقاء شره متفق عليه النمام يعذبه الله في القبر تعذيبا وقد ثبت عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم مر بقبرين فقال إنهما لا يعذبان وما يعذبان في كبير بلى إنه كبير أما أحدهما فكان يمشي بالنميمة وأما الآخر فكان لا يستتر من بوله متفق عليه يا عباد الله النمام مؤذن للمؤمنين والمؤمنات وكم أسرة فرق بينها فرق بينها النمام وكم جماعة وكم حي أوقع بينهم العداوة والبغضاء قال الله تبارك وتعالى والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا النمام منافق النمام منافق لأنه لا بد أن يكون له وجهان وفي الحديث وتجدون شر الناس ذا الوجهين الذي يأتي هؤلاء بوجه وهؤلاء بوجه متفق عليه وهذا الداء يا عباد الله ما أكثره في النساء فاحذري يا أمة الله فاحذري أيتها المسلمة فاحذري فإنها هي الحالقة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تطع كل حلاف مهين حماد مشاء بالنميم بارك الله لي ولكم وجعلني وإياكم من أهل القرآن والسنة إنه على ذلك قدير الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أقول لكم أشياء صلاة مع نبوة محمد صلى الله عليه وسلم ẹni tí ọlọ́run ọba rántí wa tọ́dẹ̀ jẹ́ iṣẹ́ náà pé gbérígbérí fún wa alayhi salatu wassalam ìkẹ́ ọlọ́run kọ́ máa bá ànábì kọ́ máa bá gbogbo àwọn ará ilé ẹ̀ kó tó máa bá gbogbo àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ táàmù wọn sí sọ̀háàbà kó tó máa bá gbogbo àwọn tá a bá tẹ̀lé wọn náà ọlọ́run ọba kó jẹ́ kó rí bẹ́ẹ̀ lẹ́yìn ilé nì ìdíkàlọ́ mọ̀ pé àwọn ayé alukoran ti ń pa wá láti pé wa ọdá wa lójú pé ọ̀sàdédé wá kírun ní masalasi lákòókò tó wà yìí bí kò sí pé díẹ̀ nínú bẹ̀rù ọlọ́run bẹ̀rẹ̀ ara rẹ̀ àwa ń bẹ̀ wá wípé ká máa lékún nínú bẹ̀rù ọlọ́run torí bá àwọn tí ànábì ń káyà yìí fún àwọn sọ̀hábà ni wọ́n sì dájú wa lọ àwọn sọ̀hábà nẹ́bì wọ́n dájú wa lọ fífì tó ti bẹ́ẹ̀ àwọn náà rí ànábì máa ń káyà yìí fún pé ittaqullah ittaqullah ittaqullah ká lékún ní bẹ̀rù ọlọ́run níbo la wà lónìí tọ́bàdọjọ́ mẹ́jọ yẹra rẹ̀ òun bùlọ́wà tó bá jẹ́ sí bójú kan náà lọ́wọ́ lójú ọ̀nà ẹ̀sìn níbi haram ó ti wà ń bẹ̀ náà hundred percent rẹ̀ náà ló ń jẹ́ títí kó dìdí ìjẹ́ níbi halal níbi iṣẹ́ tí wọ́n pa ọlọ́sọ pé kó ṣe díẹ̀ ló ń ti ń ni lọ́mọ pé ò lékún níbẹ̀ rọ ọlọ́wọ́n ọba ni ọlọ́wọ́n bá pa wá láti ẹ̀sìn ká máa bẹ̀rù ànábì wa alayhi salatu wassalam àwọn náà máa ń pa wá láti pé ká bẹ̀rù ọlọ́run kódà kó jẹ́ sí pé lọ́kùnrin ẹ̀yin mọ́mìnì lóbìnrin ẹ̀rọ ọmọ pé dídá òun náà ní oró tí máa ba ẹ̀sìn jẹ́ gẹ́gẹ́ bí ànábì ṣe pè fún wa sallallahu alaihi wasallam kullu bid'atin dọ̀là ṣe máa ti pè nǹkan ní bídá mọ́gùlẹ̀ tẹ̀tẹ̀ máa wádìí pé sí bídá kan ní sí ó lágbára àbí ọ̀làgbà bídá àwọn ènìyàn bá láwọn àwo àwọn bídá ni

وكل ضلالة في النار أقبك لرى النبي من صلى الله عليه وسلم على جميعا لنبي قبك ويبدع نعم بدان لغاني أكفلين فوالد rígbé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ibi táà ń tí ń jìn sọ́fẹ́ jùláyé òun náà ní bídíà àtọ̀ sí ẹni tí ó bá jẹ́ lẹ́bọ̀ ṣùgbọ́n mùsùlùmí tó ṣe tàwí tí ọ̀jìn sọ́fẹ́ ẹbọ torí pé a ìyá ọmọ dá lójú rẹ torí pé wo ìtẹ́lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tàbí ọkọ́ lọ́kọ́ ìtẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́kọ́ bí ẹ̀sìn rí o ìyá ọmọ rò pé àá ẹni ọlọ́run àwọn eléyìí iṣẹ́ ọlọ́run láǹtì gbogbo tí wọ́n pè ní bídíà yìí máa jọ ọba o wọ́n sọ̀rọ̀ o yìí máa ń jọ iṣẹ́ ọlọ́run ṣùgbọ́n iṣẹ́ nínú rẹ̀ báwo ló ti wá mọ́ yàtọ̀ láàrin iṣẹ́ gbangba tó jẹ́ sẹ́ ọlọ́wọ́ ọmọ tẹ́kú sí èṣù àti kọ́ máa bèèrè tàbí kẹ́ máa ti pè fún ọkùnrin bíbí àlẹ́ lẹ́yìn má ti jù ó fílẹ̀ ní kọ́mọ́ bá ṣe gbọ́ fún níwájú ọlọ́wọ́ ọba ọlọ́mọdé àkókò jù wa. lẹ́yìn lẹ́yìn ẹlọ́mọ pé ẹ̀sìn Islam ẹlẹ́gà mẹ́ta ni ẹ̀sìn Islam òfin tó gbé Islam sí Islam mú wa ẹlẹ́gà mẹ́ta ni òfin tí ń tírì ti kí ni àdìọ́kan wa báwo ni àjọ kan wá ó sì já Allahu Akbar ilé ayé ìgan ẹ̀rí báwọ̀ ẹ̀rẹ́ ènìyàn gan tá a bá rẹni tójú ẹ̀ dára a sọ pé tó ojú ẹ̀ lọ dára o wá àti ẹ̀rọ àmọ́ ní tọ́kù sí kan o àwọn àṣà Yorùbá máa ní wọlé olúwa ló mọ èrò ọkàn rẹ̀ àní pé wọlé o ṣùgbọ́n olúwa ló mọ èrò ọkàn rẹ̀ ọkàn yìí ṣẹ̀ríà Islam ọwà mójútó náà wọ́n ń pè ní àkídà ẹ̀ka mẹ́ta ni àti ìsìláàmù gbé wá ó ń tọ́ka sí iṣẹ́ ọkàn tó dáa yọkọ̀ wá olórí ẹ̀ náà ní ká islam iṣẹ́ ọkàn tá ń pè ní àkídà òfin islam ó gbé wá ẹ̀ka àkọ́kọ́ náà ẹ̀ka ẹlẹ́ẹ̀kejì alẹ́ àyìnbáadà ìjọsìn ẹ̀sìn islam mú ìjọsìn wá iṣẹ́ àfarasí àbí àfowósí òní wọ́n ń pè ní àbí àfẹnusí òní wọ́n ń pè ní ìjọsìn ṣẹ̀rí àtìláàmù mọ́ wa òní àrin àyẹ̀rọ ààwẹ̀ kankan ní hajj ìsẹ́nu ó wá kẹjọ ẹlẹ́ẹ̀kẹta àkàlà ìwà ṣẹ̀rí àtìláàmù kó wá pé ẹnì kí yìí ṣe àkídà kó ṣe iṣẹ́ ìbádà ọwọ́ máa yẹ̀yẹ ìwà rere tọ́ba sí ẹ̀yẹ ìwà rere ó ti yẹ̀yẹ ẹga kan yẹn ẹga kẹta tí sẹ̀ríà ìsìlámù tó mú wa ní ẹga mẹ́ta tí sẹ̀ríà ìsìlámù wa ó ti yẹ̀yẹ kan bẹ̀rẹ̀ bá a ti mójútó àjọ kan wa ká mójútó sẹ́ wa ká sì mójútó ìwà àti ìṣe wa ìwà yìí méjì wà ní ìwà tí ń bẹ lórílẹ̀ ayé olùgbọ́ mi ẹ̀yẹ mọ́mí lọ́kùnrin ìwà rere àti ìwà tí ọ̀dà ẹwà lọ́mọ pé kò sí ìwà dáadáa kankan tí ń bẹ láyé káà máa kọ́ ìjẹ pé wà rere ní àti kí ìsìlámù ó ti wà lọ́kàn ọkàn pé ẹ máa ṣe ẹ máa ṣe ẹ máa ṣe nínú ẹ̀ òun náà ní òdodo kájú lóòótọ́ ènìyàn ìsìlámù pé wà síbẹ̀ nínú ẹ̀ ní àmánà ká trọ́ọ̀sì wa ìsìlámù pé wà síbẹ̀ nínú ẹ̀ ní ìtẹríba ìsìlámù pé wà síbẹ̀ nínú ẹ̀ ní àánú ọrẹ títa ìsìlámù pé wà síbẹ̀ àti ń tọ́jọ bẹ́ẹ̀ bí tí wọ́n ń pè wá síbi pé ká máa hùwà rere yìí ká máa ṣiṣẹ́ rere yìí bẹ́ẹ̀ náà ó ń sin wa ó ń fa wa létí ìgbẹ́ kúrò níbi ìwà tí ò dáa àwọn wà tí ò dára pọ̀ tó jẹ́ sí pé ṣẹ̀rẹ́ àtìlámù sọ fún apá àbọ̀nà tí kò sí wà kankan tí ò dára tí ń bẹ lórí ilẹ̀ ayé yìí tí ṣẹ̀rẹ́ àtìlámù sọ fún apá káì ẹ̀bọ̀nà jùlọ yóò fi wáyé pé a kò gbọ́dọ̀ fojú kéré wà nínú ẹ̀sìn nínú àwọn àwà tí ò dára tó jẹ́ sí pé ṣẹ̀rẹ́ àtìlámù tọ́fà wà lé pípé ká kúrò ń táwọn èèyàn ti wá wọ ṣòkòtò ẹ̀ tí wọ́n ti wọ ẹwọ́ ẹ̀ tẹ́lẹ̀ ní òsì ẹ̀mọ́ kò sí ẹ̀mọ́ tó mẹ́ra rárá ewu ń bẹ lóko lóńgẹ́ náà lóko ẹ̀wà náà kí ni wà náà ni annamima òfófó títì ẹlùmí àwọn òpé òfófó ẹlùmí ti gbọ́gbó lòun ti bá mi jẹ́ sọ̀rọ̀ yìí nìsín bó ń tọ́dún mẹ́ta ó sì ń hùwà òfófó ó ń sọ̀rọ̀ ofofo ó ń ofofo òfófó sùmọ́kọ̀ gbọ́gbó lòun yìí torí pàwọn èèyàn kà á kún wọláhì ti parẹ́ ti pani a máa gbára yìí ofofo kí ni náà ṣẹlẹ̀ ẹ̀rẹ́ bá wọn onímọ̀ sí máa ń sàlàyé òun náà ni kí ni ẹ̀kọ́ máa gbé ọ̀rọ̀ kiri kọ́ máa róòlù ọ̀rọ̀ káàkiri kọ́ máa sẹ́ǹdì ẹ̀fà yìí ti bàjẹ́ kan ní ìsìn púpọ̀ nígbà kan ẹnu la fi ń tọ̀ ní ti tá a wà yìí ìbẹnumọ́ ẹnu ọ̀sọ́ tó nǹkan mọ́ báyìí àwọn nǹkan tí ń sọ̀rọ̀ ti pọ̀ báyìí bó ṣe ti pọ̀ tó náà ni ó ń jẹ́ sábà bí iná ìyà ọlọ́run ọba fọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀lẹ́ ènìyàn kálukọ́ kà sọ̀rọ̀ yẹn òfófó ti ṣe nínú ṣẹ̀ríà òun náà ni ká máa gbé ọ̀rọ̀ kákiri láwùjọ láti fi ṣe ìbàjẹ́ eléwùn òun náà ni definition òfófó ṣíṣe ẹlòmí ọ̀rọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wá ní èdè Yorùbá olófófó ń ta náà lẹ́ni tó jẹ́ ẹlọ́wọ́ máa pé òfófó títẹ inú òfin Islam haram ẹni pé ká máa fi ọ̀rọ̀ balẹ̀ jẹ́ láàrin àwọn ènìyàn àbí láàrin ọkọ àtìyàwó àbí láàrin gẹ́gẹ́ bí àwọn àwùjọ tá a bá wà àbí inú ìjà máa máa dálásì ẹlọ́wọ́ máa pé ewu ńlá wà mẹ́ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dẹ́ ènìyàn àbùdú kéré ẹ̀ náà mi máa gbé ọ̀rọ̀ káàkiri láàrin ọjà láti fi dàárín àwọn ènìyàn rú lọ́mọ yìí pé ìyà gidi ni ó ń retí ìrìnwájú ọlọ́wọ̀n bọ̀ bẹ́ẹ̀ náà láàrin inú mọ́sálásí bẹ́ẹ̀ náà láàrin ẹbí àwọn tí ń fọ̀rọ̀ jẹbí rú wọ́n pọ̀ àwọn tí ń fọ̀rọ̀ dá àárín ọkọ àti ìyàwó rú àwọn ni wọ́n pọ̀ jù o ò lè rí tọ̀lá ẹlẹ́kọ̀ọ́ kan sọ̀rọ̀ ó ní nígbà táwọn wáìdì forty years ó lóun wá ṣàgbéyẹ̀wò mr dansani ti mẹ láàrin ọkọ àti ìyàwó tàbí wọ́n dá ìfọ́ọ̀sì ara wọn wọ́n á wò díẹ̀ gbogbo díẹ̀ pátápátá wọ́n lè pé 90% díẹ̀ àwọn olófòfó lọ́ba lọ́jẹ́ sọ́ra ìyàwó ọkùnrin ìyàwó rẹ tẹ́lẹ̀ kan bá wá sọ̀rọ̀ ẹ̀ láì dáa fún ọ pé n tó wí nípa ẹ̀ tí ọ̀dà ń gan ló wù mí lára rẹ̀ kò ní wá mọ́ bẹ́ẹ̀ náà ni wo obìnrin náà tẹ́lẹ̀ kan bá wá ba ọkọ ẹjẹ́ fún ẹ sọ fún pé yẹ ẹ ṣe o ṣùgbọ́n tẹ wá wí bí ọ̀dà ń gan gan ló ń dá mi lọ́rùn lára rẹ̀ ó rí pé kò ní wá mọ́

wọ́n ni ànábì sọ pé à ẹ fẹ́ tó gbọ́lọ́ ń gbọ́lù tó sì gbọ́jọ́ àmà gọ́ máa sọ dáadáa ni mà pé tó sì sọ dáadáa mọ́ máa sọ̀rọ̀ eléyìí tí wọ́n ń pè ní nàmi pé ní haram náà ní ká máa gbé ọ̀rọ̀ káàkiri àwọn èèyàn láti fi ní àwọn èèyàn òfófó jà wọ́n yìí tá a mọ̀ sí ká máa gbọ́rọ̀ káàkiri tó bá ti mọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ ká blọọkù ẹ̀ wàláì tó bá blọọkù ẹ̀ ọ́ jẹ ká àbámọ̀ especially tó bá ti dàgbà nínú gbèsè ayé ó ṣe é ti kọ́mọ́ ṣe ní sùtà tó ń kà ṣùgbọ́n yóò ṣe ní sùtà náà tó bá lé fihàn ṣùgbọ́n tó ń ṣẹ̀bẹ̀rẹ̀ gbèsè ayé tó bá lísìn sí àwọn gbọ́rọ̀ káàkiri wọn ò ní jẹ́ ògòkè láyé ẹ̀ torí gbogbo ẹni tó fẹ́ dáadáa fún ẹni wọ́n bàjẹ́ fún ẹ gbogbo ẹni tó rú rere rọ̀ ni wọ́n sọ pé kà ní fún ẹ ìwọ náà sì mọ̀ pé tó ti bá ń gbọ́ nǹkan lọ́pọ̀lọpọ̀ ọgbà ọkàn náà máa gbàgbọ́ díẹ̀ díẹ̀ kí èèyàn mẹ́wàá wá bọ̀ ní ìsìnkú ní à ah, àbátọ́ gẹ́gọ̀ ah, ìkàní o bó ṣe ń wo ní àbá súnmọ́ máa ń pa àyàn ni ẹnì náà wá wá wá the same thing kẹfà wá wá kẹjọ wá kẹsàn wá wá sọ inú wa àmọ́mọ́ wọn dáadáa fún ìṣẹ́ni ibu ó rí pé ẹ̀mí rẹ̀ ò ní pẹ́ nìkan ń bọ̀ ni ọmọ pọ̀njú ọ̀dá ṣeré àwa ni ẹ má sọ tí ó dá fọ́jú àwọn ènìyàn má kẹ má bàá ti dààmú kí ni ọkàn wọn ìdí ni ẹ̀ torí tí bá ti ń gbọ́n tí ó dá ọkàn dàrú mo fọ̀rọ̀ fún wa pé inú ilé ẹjọ́ ní kọ́ọ̀tù ṣeré àkan nínú àwọn èèyàn wa tẹ́jọ́ wọn aṣíwájú wa nínú ẹ̀sìn nínú ẹ̀kọ́ wọ́n ń wá ti ẹ̀sí fáìlì àwọn gbogbo àwọn obìnrin tí wọ́n kọ̀ sílẹ̀ nílé ọkọ gbogbo wọn pé ah, àwọn awò pé kí ló fà á gan wọ́n ní 90 percent yẹn tó fà á títọ̀lá tí a fi kọra wọn sílẹ̀ òun náà ni àwọn tí ń gbọ́rọ̀ káàkiri fún wọn pé ah, ọmọ sọ báyìí ah, ọkọ rẹ ti lérí fún ẹ ìyàwó rẹ mo rí lọ́nà bí báyìí ìyàwó rẹ ń sí báyìí ọkọ náà bàbá sọ ìyàwó ẹ káàkiri irọ́ sì ní pamọ́ ẹ̀rí nǹkan sì nípa báyìí eléyìí báyìí ní ayọ́kọ́tà sọ ní ẹ̀kọ́ tòní nínú kútùbà tèmi nínú ewu tí ń bẹ lára máa gbọ́rọ̀ káàkiri ẹni tí ń gbọ́rọ̀ káàkiri ẹ lọ́wọ́ máa pé ẹni tí ń gbọ́rọ̀ káàkiri òun àtàwọn babaláwo ẹgbẹ́jọ ni wọ́n òun àtàwọn olóògùn nǹkan kan náà jọ ni wọ́n òun àtàwọn onífìràkù kàtígórì kan náà wọ́n jọ wà torí pé iṣẹ́ tó nífìràkù ń ṣe náà ni pé ń sòpin àláàrin nǹkan méjì tó fẹ́ràn ara wọn ẹ̀ẹ́n tí ń sòfòfó káàkiri náà kí lọ́fẹ́ ṣe ọbẹ̀ ń sòpin àláàrin nǹkan méjì tó fẹ́ràn ara wọn lọ́dọ̀ tó jẹ́ sí pé ìkan nínú àwọn ẹlẹ́kọ̀ọ́ wọ́n ní òfófó fúnra ẹ̀ gan ó gbóná ju àtàfi lọ Allahu Akbar ẹ̀sìn sọ̀rọ̀ yá àfáà gidi ni ó wọ́n ní òfófó táwọn òní ó gbóná ó yára ṣiṣẹ́ ju àtàfi lọ wọ́n ní petrol ní kìí sí kerosene wọ́n ní tí àtàfi bá jẹ́ kerosene wọ́n ní ẹ lọ mọ̀ pé ká máa gbọ́rọ̀ gbọ́tọ̀ sọ fún tọ̀ fún tìyín wọ́n ní kí ẹ lọ mọ̀ pé ó jóná ju kerosene lọ ọwọ́ adẹ̀ ebe bí kíni petrol jẹ ẹni pé a máa sọ pé àtàṣì àwọn fẹ̀ràkù ni kerosene ni ń dà sí tí ń gbọ́rọ̀ káàkiri wọ́n petrol dà sí wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n gbé kalẹ̀ wọ́n tó fi ká máa gbọ́rọ̀ káàkiri tó bá fẹ́ nǹkan àṣàṣì ò lè bàjẹ́ lọ́dún kan Allahu Akbar wọ́n ní àwọn máa pẹ̀lú tí ó sàṣàṣì ó ẹ̀sẹ̀ lọ máa jáwé jágbù ó tún lè máa wéwé kàkàkiri kọ́mọ́rí láàrin oṣù mẹ́ta tàbí gbé ọ̀ wéwé kíní kan àwọn akàkiri báyìí tó kú o káàkiri ò sẹ́mọ̀ pé ó ń dìlé tó bá tún rí wá pé ọlọ́run tó lè pè kọ́ máa kẹ́

wọn náà bá máa wù wọn ní gbogbo à èmi ò ní olè ṣe ní o ẹ mọ̀ sí ojú wà kan náà bẹ́ẹ̀ náà ni wọ́n tọ́ dára fún náà lọ́dọ̀ ti bí ọ dára fún yẹn ń tọ́ dára fún ọ yìí ń tí ọ̀jẹ̀ kọ́ dàgbàsókè bóyá kanú àìsàn rẹ̀ ní òǹlẹ́sìn ọ̀ǹgbọ́n tí wọ́n ní àwọn èèyàn sọ nípa èèyàn nípa èèyàn nípa èèyàn àwọn ń tẹ̀lé anábì alayhi salatu wa salam ní aláwọ̀ nàbí hukum mọ̀lá ẹjẹ́ ń sọ fún yóò kí ni nǹkan náà tọ́jẹ́ sí wípé ọ̀rọ̀ tó burú jùlọ láyé tí sì máa ń ṣiṣẹ́ bí máa jẹ́ bí ká kí ni nǹkan náà arábìnrin níyà ńlá mímà òun náà ni òfófó ṣiṣẹ́ arábìnrin alẹ́kọ́ látúbẹ̀yìn náà ẹni tó jẹ́ sí pé kò ní iṣẹ́ kankan jù kọ́ máa gbọ́rọ̀ káàkiri àárín àwọn èèyàn lọ ìwọ wò kan sí mbẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bá fẹ́ kéèpù ara rẹ̀ kò fẹ́ gbára rẹ̀ lẹ́kùn bíi ẹni tí ń gbọ́rọ̀ kiri wá bọ̀ ni ìjọ tó bá wá ń jọ alákọ̀ọ́kọ́ àbí tó bá wá bá ọ padà lẹ́yìn ètò ní wọ́kàn sọ fún yí pé ókè jókòó jókòó jókòó jókòó kọ́ pọ́nlé ẹni tó sọ̀rọ̀ ẹ̀fọn láì dá ni ọkàn rárá tẹ fóònù ẹni pánpánpánpán ẹmẹ́yìn lọ ògbé sí síkà salamu aleikum àfáà mi kan ní máa ń sèbá àgbàlagbà ni wọ́n tẹ́nìkan bá ti gbọ́rọ̀ ẹnìkan wọ́n ti tẹ fóònù pàràpàrà ah,

wọ́n láwọn ọ̀fẹ́ kẹ́ ń tọ́wà ní tó ti gíní ọwà máa ìbẹ̀rẹ̀ náà lànàbì náà sí sallallahu alaihi wasallam ayé yìí tó bá fẹ́ mú rí bọ́m̀bẹ̀ kódà tó ti wulẹ̀ kẹ́mi rẹ ọkọ̀kan rẹ ọmọ tó tó bá ti gbọ́n tí ọ̀dá ọkàn rẹ ṣàìsàn ní tó dára jù ní pípa ọmọ gbọ̀ ní tó dára jù fún ọ ní pípa ọmọ ìkànnú ìlàgbọ́ ni pé nínú idán pípa kódà ó gbóná ju àṣàbí lọ òun náà ní tí wọ́n sọ̀rọ̀ fókàsì òun náà wẹ̀gbẹ́ rẹ̀ wo bí àwọn ọkọ̀ àjàwó ti lura wọn lùkulù àwọn tí wọ́n ti máa ìdè aláàárọ̀ nígbà tí ó dè lálẹ́ ó kó ìfọ̀tí fún ìyàwó ẹ̀ òun náà kọ̀ àwọn àpáṣà sí ni àṣàṣì tó gbóná ju àṣàṣì lọ náà ní àwọn akíní àwọn gbọ́rọ̀gbọ́rọ̀ káàkiri ọlọ́run bá kọ́ láwàá kó mẹ́ọ̀ kó sọ ahọ́n wa kó níbi ìsọkúsọ ó jẹ́ ká máa fi mí ń tọ́jà nínú وفي له وكن باب واخر دعوانا ان الحمد لله رب العالمين الله اكبر الله اكبر ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا إذ لنبي لهم ابعث لنا ملكا يقاتل في سبيل